أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين أدخل الله ọlọ́run àti tó àsìkò gẹ́ dáadáa àtọ̀rọ̀ ìkí àti ìgbẹ̀fọ́ àdágbọ̀n Muhammad ẹrú sìn ọlọ́run òṣìṣẹ́ ọlọ́run kí ọlọ́run àti òkè kí ó gbé ẹsẹ̀ àwọn aráàlú rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo èyí tó wá dọ̀rọ̀ mọ́ Islam tí ó bíjọ́ gbélé kọ́ lọ́jọ́ àjọ wà nínú wa. ọ̀rọ̀ sì ń lọ lórí gbólóhùn ọlọ́run balẹ̀kẹ́ ọlá tó sọ fún adùn sọ́wọ́ tẹ̀lifásitì àyè pé iyyaka na'budu wa iyyaka nasta'in èrè ọlọ́run nìkan láàmú àfihàn ìwọ nìkan náà láàmú wá ìrànlọ́wọ́ rẹ̀ agbárin ẹlẹ́ẹ̀kẹtàdínlógún ni a ti bẹ̀rẹ̀ ládàá tá a fi pín àwọn ẹ̀dẹ́ ènìyàn sí ọ̀nà mẹ́rin nípa pé kí wọ́n tẹ̀lé ìlànà tí Islam wá tí wọ́n sì fi ọkàn òdodo tí wọ́n sì sin lọ́wọ́ àní wọ́n pé sọ́nà mẹ́rin àwọn tí wọ́n mú méjèèjì lò ní àkọ́kọ́ àwọn tí wọ́n mú méjèèjì lò lẹ́lẹ́ẹ̀kejì àwọn tó sẹ́yìn pé wọ́n mú kan wọ́n mú kan lò kó mú kan lò àwọn yẹn jẹ́ oríṣi méjì tó fi wá jẹ́ mẹ́rin àtìlẹ́yìn tó dáa jù náà ni àwọn tó mú méjèèjì lò tó sẹ́yìn pé tí wọ́n fi sin lọ́n wọ́n ń tẹ̀lé ìlànà tí ọlọ́run bá lè jọlá fi lẹ̀ bẹ́ẹ̀ náà sì ni wọ́n sì ń ṣe nítorí tọ́lọ́run ń ṣe nítorí sí àrími àbí tí wọ́n ro nǹkan mìkọ̀ mọ́ ọlọ́run lórí ìjọsìn. àwọn àbọ̀ sí agbọ́nrin ẹlẹ́ẹ̀kejì ní ogún lónìí ọ̀nà ní pé agbọ́n ta pè ní fi si ìbáadá sí ìzìháàbù tẹ̀kìlì fi ń bìlà jẹ́bọ̀ ọlọ́run tó ní ká sọ pé ìjà ta ní àmúlù ìrẹ́ ọlọ́run láàmú ọ̀sìn ó tún wọ̀ pé ìtọ́nà ọba àlejò ọlá ń fẹ́ lọ́dọ̀ wà lọ. àjẹ́ yìí pé sin lọ́n ó wù láti inú ẹ̀mí ni kì ṣùgbọ́n ọlọ́run ti mọ̀ pé tí yóò ṣe nu nígbà tó bá délé ayé ọlọ́run wá kọ́ lè sínú àkọọ́lẹ̀ rẹ̀ ọlọ́run wá fún wa fi ṣe kòńgẹ́ lórí ẹ̀ ọlọ́run sì yọ̀nu tí ọba ríbẹ̀ ni kò ní mọ́ sọ wípé ìdí lè fẹ́ kádàrá ọlọ́run ọba àlejò láti wà tí ò ní yẹ rárá ṣùgbọ́n ní ìbámu sí tọ́lọ́run ọba àlejò láti ti nímọ̀ sí náà lọ́kọ́ọ́lẹ̀ látọ̀dọ̀ ẹrú tí ó sin lọ́run bẹ́ẹ̀ náà ni ẹrú tí ó kọ̀ tí ò ní sin lọ́run ọlọ́run ti mọ̀ pé tí ó sin ló sì kọ́ọ́lẹ̀ ó sì yọ̀ǹda fún láti tó ṣe bẹ́ẹ̀. àwọn èèyàn kan wọ́n sọnù ń pa eléyìí wọ́n sọnù ń pa eléyìí gẹ́gbó fi àti sàlàyé ìtìwájú ńgbà tá à ń tú Ar-Rahman Ar-Rahim níbi ìdúnrin tá a bọ́ síbi agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹtàdínlógún bẹ́ẹ̀ náà ó sì ṣe déédéé agbọ́nrin ẹlẹ́ẹ̀kejìdínlógún bí. tá a sọ yìí pé laysa bayna qawli Rahman Ar-Rahim wa khalqi an ta'arudun kò sí àtakò láàrin pé ọlọ́run bá lè pé ọjẹ́ aláàánú fún ẹ̀dá ó sì ń àánú ẹ̀sà àánú ẹ̀sà fáwọn ní àti ti ọlọ́run àti gbére fún wọn kò sí bẹ́ẹ̀ náà sì ni mọ́mílì àti káfìrí ọlọ́run ní àánú fi ṣe fún wọn lé ayé ìtọ́gbọ́dá lè fi yáàmọ̀ káfìrí ọgbọ̀n sínú ìbínú ọlọ́run nítorí pé òsín lọ́wọ́. àwọn kan bẹ sáǹpẹ̀ ní alqadariya nínú àwọn tí wọ́n ya ajá pa àkídà lórí Islam ni àwọn yẹn sọ wípé bóun ni a ti wá máa ọlọ́run bàálí kí ọlá Rahman ni ti aláàánú ni. ó sì ti dá àwọn ẹ̀dá kan ipe iná ọlọ́ọ̀ ni wọ́n wọ̀ ó sì máa jẹ̀yà lọ gbé e. bó láti pe ọlọ́run balẹ̀ kí ọlá ni aláàánú tó jẹ́ pé kèfèrí tí kèfèrí ń ṣeun ọlọ́run ló ṣẹ̀dá rẹ̀ sí lọ́kàn yóò sì tún fi àjẹ́ ẹni lórí. wọ́n ní bó lọ́lọ́run balẹ̀ kí ọlá bó ni ó sì jẹ́ àmọ́ ṣèròyìn rẹ̀ pé. ala ni tòsí pé òun náà lọ pàṣẹ ipe ká ní ìgbàgbọ́ òdodo ká máa sin lọ́hùn òun náà ló ti jẹ́ ipe àwọn èèyàn kan ń ò sin lọ́hùn ọlọ́run sì yọ̀ǹda fún wọn lè rí àwọn táwọn yìí àwọn ni a máa ń sọ yí pé máa ń ní lẹ́mì ipe gbogbo sẹ́tẹ̀ yẹn bá rí ó ṣe ọ̀dà ni kọ̀dà ni lọ́dọ̀ tàwọn nígbà òtí lè jẹ́ pé ọlọ́run ló yọ̀ǹda fún pé kò ṣe é pé inú ìyọ̀nà ọlọ́run gbogbo ẹ̀ wà. wọ́n sì máa ń sẹ̀rí pé ìbọ́lọ̀ ńlágbára ó sì ní èrò láti pé kọ́mọ̀rì ṣe tọ́lọ̀wò sì ṣe bẹ́ẹ̀ ọlọ́run yóò dá gbogbo rí nǹkan ṣe gbóò ni ó ṣe á jẹ́ pé oní ọ̀kadàra nǹkan tó sì yọ̀ǹda tó sì lágbára kádàra ìbá mi tó wá fi tó wá fi ọ̀rọ̀ wọn yẹn tí wọ́n sọ ọ̀dà ẹ̀gẹ́ bí àwọn tí ń ro nǹkan mí tí jẹ́ tọ́lọ́ ń sọ̀rọ̀ ọmọ fún wa nù Qur'an tọ́lọ́ ọba àlekẹ́ lásán pé wà kọ́ lẹ́lẹ́dínà aṣírakú law sha'a Allahu wà kọ́ lẹ́lẹ́dínà aṣírakú law sha'a Allahu ma abadna min dunihi min shay'in نحن ولا آباؤنا ولا حرمنا من شيء من دونه من شيء كذلك فعل الذين من قبلهم ọlọ́ni àwọn tí ń ro nǹkan míì fọmọ ọlọ́ọ̀bà àlekè ọlá wọ́n ń fẹnu ara wọn sọ wọ́n ń fẹnu ara wọn sọ yìí pé láwùṣà aláwù tọ́ba wà nínú òfin ọlọ́ọ̀bà àlekè ọlá ni máa abájínà min dunihi min shay. àní rí nǹkan kan sìn lẹ́yìn ọlọ́ọ̀bà àlékè ọlá tọ́ba yìí nù tọ́lọ́ọ̀bà àlékè ń fẹ́ àní sí nǹkan kan lẹ́yìn ọlọ́run àyà ìwà nù suratu eh, nahl kọ́ 35 wọ́n ní tọ́wáyé pé ọ nù ìrù ipe àní sí nǹkan míì lẹ́yìn ọlọ́run wọ́n láyẹ̀ tí ó rí pé wala abauna àtàwọ̀ àtàwọn bàbá wa kò sẹ́nìkan tí ó rí ẹbọ sí tọ́wá ikú ti wà ní òru ọlọ́run rẹ́bọ tọ́yẹ ká máa jẹ tá a wàá jẹ tọ́yẹ pé ìfẹ́ ń wá la sọ pé èèwọ̀ ni àgbọ̀dọ̀ súnmọ́ àwa ti rí ṣe ọlọ́ni kadhalika fa'ala alladhina min qablihim ọlọ́ni báwọn tó ṣáájú wọn báwọn náà kúkú ṣe ṣe nìyẹn fahal ala rusuli illa al kò sí nǹkan tó jẹ́ ojúṣe fún àwọn òjíṣẹ́ ọlọ́run bí kèése ife kí wọn ó jíṣẹ́ yékéyéké iná ní tọ́jẹ́ ojúṣe wọn. tọ́ba ṣe ife ọlọ́run bàlíkẹ́ ọlá ó ṣe é sọ ife ká sọ ife ńgbà tó ti nílẹ̀ tó ti gbèrò rẹ̀ tó sì fẹ́ bẹ́ẹ̀ tọ́ba jẹ́ pé ìyọ̀nlá máa fi tẹ̀lé kò ní ní ìdíkọ́sẹ̀ mìíràn àwọn ànábì ọlọ́run kankan náà. ìtí àwọn akọ̀dàríyà yìí gbà lérò òun náà ní pé ọlọ́wọ́ bá lè kí ọlá tọba ti pé kórìíra ṣíríkù táwọn ń tẹ́ ni àbí ìwàkiwà táwọn ń tẹ́ ni kì bá ti kádàrá mi ilé àwọn lórí ṣùgbọ́n gbà ó ti jẹ́ pé èyí ti wà ní èrò rẹ̀ pé tí ó tẹ̀lẹ̀ nu wọ́n ló ti yọ́nu sí náà nu àjẹ́ ìpé kò sí ìyàkẹ́ fún àwọn torí pé ọlọ́run ọba àlejò ọlá pẹ̀lú kíkọ tọkọ ọlẹ́hùn ní ìgbà tó tú láti àwọn ilé lórí ni. àwọn akọ̀dàríyà iná làwọn tí wọ́n fi kádàrá tẹ̀mí lórí ọlọ́run pé kádàrá tó ọkọ ọlẹ́hùn náà ti tó lórí pé àwọn òní chọ́ọ̀tì mọ́ kódà àwọn èèyàn mi nù wọn sọ wípé gbígbórí tí èsù gbórí. tọkọ̀ sí ọlọ́run lẹ́nu káàtì mọ̀ ìwé iná ẹ̀ ní ti ọmọ ànábì ádámà lọ ṣe ń tí ọ̀dà wọ́n ní ta wá ní èṣù tèṣù tó náà fi àwọn òun náà làwọn tá a tún pè ní aljabriya àwọn dúró lórí wípé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní í ṣe tó wù pé ṣe wípé kò ń gbé ọlọ́run kankan nílò àwọn tó gba òdì kejì lọ àwọn kan sọ pé ọlọ́run pé bí ọlọ́run ti kọ́lẹ̀ kò sí tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ṣe kò ní choice àwọn ilé ìsọgbé rárá ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní í ṣe tó wù kò sí pé kò ń gbé ọlọ́run kan bẹ́ẹ̀ nìkan àwọn tó gbòdì kejì lọ. wọ́n ní iṣẹ́ téèyàn ń ṣe oníṣe fúnra ara rẹ̀ kìí ṣe pé ọlọ́run kan ní ṣẹ̀ṣẹ̀ fún ṣe àwọn jàbúríyà yìí àwọn sọ pé ìǹtọ́ ga jù nínú ìrọ̀ra ọlọ́run tí wọ́n ti fẹ́ dà àtàánú ẹ̀ onáà ní kó ní tọ́ba ṣe yí pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìlú ní àánú lọ́dọ̀ ni àbí ní ṣe ìmọ̀nì fún rẹ̀ ajẹ́ pé kó nǹkan fẹ̀ kẹ́ máa jẹ́ Ar-Rahman Ar-Rahim ọbẹ̀ tàbíká máa fi ròyìn ọlọ́run lọ àwọn jàbúríyà yìí wọ́n tako tàwọn Mu'tazila wọ́n sì jẹ́ òdìkejì fún wọn ọlọ́ọ̀bá alikẹ́ọ́lá ó yìí sọ fún ayé pé láàyè alọ́ àmà ẹ̀yẹ fún àlù wà fún alù inú suratul anbiya láàyè sálù àmà ẹ̀yẹ fún àlù wà fún alù kọ̀sẹ́nìkan tó lè bí ọlọ́ léèrè níbèrè pé kò sí àṣẹ nǹkan báyìí kò sí ó ń tọ̀hún ẹnìkan ò lágbára kọ́ máa bí ọlọ́run kọ́ lẹ́tọ̀ọ́ kọ́ máa bí ọlọ́run bá lè kíọ́lá ipe òsè á ṣe báyìí òsè wá ṣe báyìí ọba sì ṣe báyìí la yusalu amma yafalu wa hum yusalun ọlọ́run bá lè kíọ́lá ẹnìkan ò gbọ́dọ̀ bí léèrè lórí ntọ́ba ṣe ṣùgbọ́n ọlọ́run ni ọ máa bí kálukú léèrè lórí ntọ́ba ṣe àṣeyéwu lọ́lọ́run ẹnìkan gbọ́dọ̀ kó ẹ̀ṣẹ̀ náà suratul anbiya àyà tẹ̀lé fẹ́rẹ́. ntọ́lọ́ ọba àlekí ọlá ń gbèrò ló ṣeun ọ̀dà imán ọ̀dà ìṣèkè fèrè sọ́lọ̀ ọ̀dà múmìnì ọ̀dà ṣẹ̀yìntàn ọ̀dọ́mọ níbi ádámà ọ̀dà ìjẹ̀nù

bọ́ bá ń sìn wọ́n tó bá wọ́ ló fi ṣe àwọn ju ìtẹ̀dá rẹ̀ o inú ẹ̀dá àtọ́lọ́ọ̀nì bóòlù ṣe bóòlù láti wá máa kó ẹ̀sán ọlọ́run lórí tó yẹ pé ntọ́gbà yẹlò ní tó sì ń fẹ́ nu kọ́ ṣẹlẹ̀ ni láàyè sàálù àmà yẹ fàálù wà fún yẹ sàálù àlè máa bá ọlọ́run wí káwá máa sọ pé o ṣe á ṣe báyìí o ṣe ṣe báyìí o ṣe má jésù tá lè fi èṣù olú ẹsẹ̀ rẹ̀ nìyẹn. nígbà tó bá ti wá di wípé àwọn kọ̀dàríyà àwọn jàbàríyà wà lórí pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn kàrí sátìtì mahabdere ọdá ẹgbẹ́ bí ìyẹ́ tọ́wà nù atẹ́gùn ní ibi tó wù atẹ́gùn ní ògbéyàwó lọ́rọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni a ti rí níbi agbára ọlọ́ọ̀bá àlékè ọlá ipe ibi tó bá gbé lọ ni kò sọ́gbọ́n tó a fẹ́ dá ṣùgbọ́n bá dáàbò alùsùnà wal jamaa ò ní pé ìwọ̀ntúnwọ̀nsì ni òun náà sì ní ìtọ́ka tírà ọlọ́run àti súnà nàbí wa sallallahu alaihi ipe ìwọ̀ntúnwọ̀nsì ni. ngbata tá a sọ na abu iyyaka na'budu èrè ọlọ́run máa ń sin ìtọ́lọ́wọ̀n bá àlejò ọlá ń fẹ́ lọ́dọ̀ wa nù tàbá ti gbé pa tàbá gbé apá ọlọ́wọ́ àfún ọ lọ. walladhina jahadu fina lanahdiyanahum subulana àwọn tí wọ́n bá jagun nítorí pé ọ̀fẹ́ ti tọ́lọ́n yóò wá máa rọrùn fún ọ sí nítorí pé òun kò sí lọ sọ́nà tọ́lọ́n ọlọ́run adé tiẹ̀ ní òtún máa rọrùn fún ọ yóò mú ọtí àti àlékún tọ́sọ́nà fún ọ. yorùbá láàlẹ́ mẹ́sì lódò ní àlè sọ pé kíláàsì ìníkó mú mi ọlọ́run àwọn ànábì pẹ̀lú ìtọ́sọ́nà wọ́n ti ṣàlàyé ṣàlàyé ọlọ́run sì ti dá ẹ̀mí wa bó ṣe dá wọ̀nà ṣe ń wá máa ń sàwọ́ ha fàálẹ́hàmà ha fùdúrà ha wọ́tàtàwà ha kọ́dí afúláhàmà ń zàkà ha wọ́kọ́dí kọ́ọ̀bà máa ń dàsá ha ọlọ́run ti dá ẹ̀mí wa bó ṣe dá fúnra ara wa a mọ̀ yìí pé ìtọ́sọ́nà ń bẹ́ẹ̀ mi lé fúnra ara wa a mọ̀ pé lè yọ̀ dáa ṣùgbọ́n àwọn ìkọ̀ ọmọ tó lè rú wa lójú ọlọ́run tó wá rán àwọn àdébí ọlọ́run bí wa kò lè yé wa yékéyéké. balẹ̀lẹ̀ ìsánú aláàánáfi ìbáfirọ̀ wàláwọ̀ alẹ́kọ̀ ọmọ àbírọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà rí nárí ẹ̀mí ara rẹ̀ òun náà rí nárí ẹ̀mí ara rẹ̀ ọmọ pé ń tó ń fẹ́ sèyí kò tó kàn ká wọn bí ilé ìyá tètè kó mẹ́ nǹkan rẹ̀ nù. بل الإنسان على نفسه بصيرا ولو ألقى معاذيرا kódà kọ́ máa wá wàwí tó pọ̀ lóríṣiríṣi òun náà mọ̀ pé òun ti jẹ̀bi ọlọ́run òun ti jẹ̀bi ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun ti jẹ̀bi ilé ayé tó ń wá tó kó kò sí lọ́wọ́ bẹ́ẹ̀ tó kò àwọn alùsùnà àlùjàmáà wọ́n ní ìmọ̀nà wà lọ́wọ́ ọlọ́run àgbà àlejò ọlá tí máa fi tọrẹ fẹ́ tó wù ó sì dá wa sílé ayé ipé náà wá sẹ́sà bá ti wá sẹ́sà yẹn ta sẹ́sà dáadáa lọ lórí ẹ̀ ó ti wá mẹ́ntí ó sẹ́sà dáadáa ó ti mẹ́ntí ó sàkàn òkú. lọ́lọ́run ti sọ pé wà kó rọ̀bì fún wa ma ń ṣe àbáliyẹ fún nusratul Kahf àyà twenty nine sọ fún wa yìí pé al-haqqu min rabbikum òdodo tí wàá bá yín lọ́dọ̀ ọlọ́run bá ti ń tọ́jú yín faman sha'a ẹni tó bá wù nú ẹ̀mí kó ń fẹ́ di mu'mini òdodo fálí mi kó di mu'mini wa man sha'a ẹni tó bá wù nínú ọkàn rẹ̀ kó o di kèfèrí balùwẹ̀ kó di kèfèrí yọwọ́ abọ́lọ̀ balùwẹ̀ ọlámẹ́ oríṣiríṣiríṣi nǹkan la lè ní àsìkò yìí àwa la wò pé lọ mọ́sáàsì lọ a kọjá ó sì jẹ́ lómi ìtọ́ ẹgbẹ́ tí ń dágbére fún lójoojúmọ́ kò tiẹ̀ wù lórí pé kò wọ̀n wá a sì jọ ń bá rẹ̀ náà ẹlòmíì náà ti ń bẹ́tọ́ ẹgbẹ́ kò tiẹ̀ sí lẹ́sìn Islam rárá ẹjọ́ ẹbí wo láwà á dìgbò ọlọ́run bá lè fẹ́ látọ̀dá ògbó wa. ọlọ́run tó sọ fún wa nínú Suratul Insan ìpè alẹ́ àtà àlàlẹ́ حين من الدهر لم يكن شيئا مذكورا أي لا فقص كذا ọlọ́ni hálẹ́ àta ìsìfàmù ni ìsìfàmù tẹ̀kẹ̀rìrì ni wọ́n pè ìsìfàmù tẹ̀kẹ̀rìrì bìmánà kọjú lótùmọ̀ rẹ̀ nkárì lótùmọ̀ rẹ̀ la hálẹ́ àta alálẹ̀ ìsáàlì tí ọ̀wá tí wàá bọ́ ọmọ ẹ̀dín nìyẹn ní ṣínú mìíràn dáhárì

ìwọ gan náà tó ń bẹ láyé tó ń jẹ́ abdullahi abdulrahman ahmadu khalidu alẹ́ àtà alálẹ́ ìsàní ìlú mẹ́nà dárì lámúyà kò ń ṣe àmàdìkúrọ́ sáwọn àsìkò kan ò ti lọ rẹpẹtẹ tí wọn mọ ìwọ náà wọn mọ kọ́ mọ láyé mi lé kọ́ jẹ́ ó kọ́ báyìí inna khalaqna al-insana min nutfatin amshajin nabtalihi faja'alnahu sami'an basira dádájá wọ ọlọ́run àwọn adọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn atọ bí àtọ̀ tọ́jú àwọn oníwẹ̀jẹ̀ tó wọn náà bútẹ́ ní afẹ́fẹ́ ìgbìdánwò fọmọ ẹ̀dẹ́ ènìyàn ní ayé àwọn ọlọ́run láti wá sí ọmọ èdè ènìyàn nífẹ̀ẹ́ ní àǹbàfìrọ̀ lẹ́yìn tó gbọ́ràn torí náà bọ́ bá sì gbé àtọ̀kalẹ̀ tó chéǹjì tó di ọmọ èdè ènìyàn ò ní retí gbẹ̀ gbèlè kọ́ mọ̀ sọ̀rọ̀ gbọ́ràn tọ́rọ́tọ̀ tún létí ọ̀tọ̀ ń gbọ́ràn ọ̀tọ̀ létí ọ̀tọ̀ ní gbọ́ràn ó ní rí tí ń bẹ̀ gbélé kọ́ máa sọ fún gbogbo ọ̀rọ̀ wa sì ní rí ojú ń bẹ̀ gbélé kọ́ pé rí ìrìnà yóò tún àmọ́ ọbẹ̀ lára àtọ̀ tí ọba ti ságbára kan tó chéńjì nǹkan yẹn di báyẹn ọgbọ́dọ̀ gbà pé agbára kan bẹ lábẹ́ rẹ̀ náà lágbára tọ́lọ̀. ọlọ́ni nnàmà amúlù náà lè ṣe ìdín ìdá ara dínà rù kún fàyàkùn. gbogbo táwọn ọlọ́run bá ti gbèrò pa afẹ́ ṣe àtẹwọ́ ọkàn wa bá ní pé wọ́n kan ìmọ̀ abẹ yóò sì mọ̀ bẹ̀. àsìkò tí ó fi chéńjì táṣẹ ọlọ́run bá ní kí ọlọ́run fi gùn tí ó yẹn ta ló ń tọ̀ sáńlágbára lórí ẹ̀ ibi tọ́lọ̀ ń wá ń lọ ní pé inna hadayna us-sabil imma shakiran wa imma kafura ọmọ ẹ̀dẹ́ ènìyàn tá a ti ẹ̀dá rẹ̀ ní sè mọ́ bá yẹn hadayna us àwọn ọlọ́run àti sàlàyé ọ̀nà mọ̀ fún àti sàlàyé ẹ̀ tí ó dojú ọ̀nà tààrà. tí ó fi dọ́dọ́ àwọ̀ ọlọ́run àtìfọ̀nà mọ́lọ́bẹ̀ ìmọ̀ ṣàkírọ̀ ma sí lọ kọjá tí ó mórí tí ọmọ sí ìbáàdà wáyé ìmọ̀ kàfúrọ̀ tó bá sì sọ́lọ̀ nítòsí tí alùsùnà wal jama'a wọ́n ní ọlọ́ọ̀bà àlìkẹ́ọ́lá ó ti dá ìmọ̀nà ó sì ti dá ìtìnà ó sì fún ọmọ ẹ̀dín yẹn lẹ́sà ẹni tó wu ọlọ́run ó sì fún lọ́wọ́ fún lórí kọ́sẹ̀sà ìmọ̀nà yẹn ẹni tí ò wu ọlọ́run ọlọ́run fi ilẹ̀ lórí ààrùn yẹn ó sì jẹ́ orí alùsùnà wọ́n tún fèsì fáwọn kọ̀dàríyà yẹ nù pẹ̀lú sùrọ̀tù zumar àyà keje ọba àlekíọ́lá sọ pé in takfuru fa inna Allaha ghaniyyun ankum tẹ́ bá ṣe kèfèrí sọ́lọ́ ọlọ́run tayọ yín kò ní ìdìbádà yín tọ́bajẹ́ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní wà ní bùkátà sí ó níyàwó bí ọba ti lè sáàpù lé kọ́kẹ́ wù ẹ̀ bí ọba ti lè tẹrú sí ọ láwọn tí ṣẹ̀rí ayọ̀ǹda kọ́kẹ́ wù ẹ̀ ọ lọ́mọ bí ọba ti lè tẹrú sí ọ níbi tó bá ń bẹ̀ à irú ọmọ wo lélẹ́yìí àbẹ́mi kọ́ mo bí ọ ni. ṣùgbọ́n ọlọ́run bá lè jọlá kò sí tọ́fẹ́ fi ìbáàdà wá sí. ìṣẹ́ kúkúrú. فإن الله غني عنكم ولا يرضى لعباده الكفر tẹ́ẹ̀bá ṣe kèfèrí sọ́lọ́ ẹ̀yọ́ mẹ́ẹ̀dé ní àtàlìjẹ́nú ọlọ́ọ̀bà àlékẹ́ ọlá ọ̀rọ̀ ọ̀rọ̀ ta yọ yín ṣùgbọ́n o wala yarda li ibadi il kufur ọlọ́mọba ọ̀yọ́nú sí kí ẹ̀dá rẹ̀ ọmọ ṣe kèfèrí sí ọlọ́mọba ọ̀yọ́nú sí kò dùnmọ́ lọ́wọ́ mú kì í túmọ̀ sí pé ẹ̀yin kọ̀dáríyà ẹgbẹ́nu sọ́hùn tẹ́yìn sọ yí pé ọlọ́run ti yọnu sí ìyìn òṣè kádàrá mi ọlọ́run wọ̀ láyẹ̀rú dọ́ọ̀lẹ̀ ìbáàdì ìlẹ̀kọ̀fọ̀ ohun ọ̀yọnu sí ìṣèkèwèrè sọ́lọ̀ kádàrá tó sọ́nà méjì alùkọ́dárù alìkáwóní alìkọ́dárù àṣẹ́rìí kádàrá tó bọ́lọ́run ti gbé fébílẹ̀ ayé òṣèrè tí ò ní ìdí wá ń ṣẹlẹ̀ o ọwọ́ àdùnmọ́ ọlọ́run ni àbí òdùnmọ́ ọlọ́run ni bọ́lọ̀n tó gbé kalẹ̀ ló ti yọ̀ǹda rẹ̀ àlìkọ́járù ṣẹ́rí iná ẹ̀nìkádàrà yìí tó jẹ́ pé ọba ṣẹ̀rí ọlọ́run mu ọlọ́run ti mọ̀ yí pé òun ọ̀dà àbúbákiri lásìkò báyìí yóò sì tẹ̀sà ìmáàlì yóò sì dúró gbọ́ngbọ́ngbọ́n tí ọlọ́run ti yọ̀nù sí tó ó sì yọ̀nù sí bá ó sì mọ̀ yìí pé òun ọ̀dà Abu Jahli àbí lásìkò yóò ti tẹ̀ta títìkè ìbèrè sọ́lọ́run yóò yóò gbógun ti òjìlé ọlọ́run ní rọrùn fún láti gba ìsìláàmù tó lù ọlọ́run wá kádàrá àníyàn lẹ̀ ó sì ní ṣùgbọ́n kì í ṣe sẹ́rí bí kádàrá ọlọ́run ní pé bí nǹkan yóò ṣe rìn rèé wọ́n kì ṣe kíláàsì kọ́ wà nù àkọ́bá torí ẹ̀ ló jẹ́ pé àwọn kọ̀dáríyà wọ́n ọlọ́ni ìntẹ́kifúrú fa iná lọ yóní àǹkùn wọ̀lá yọ́rùgbọ́ ọlẹ́rì bá dìhì lè kóbọ̀rọ̀ tẹ́ ti kèfè rí sọ́lọ́ èèyàn bẹ̀ lé àtàjẹ̀nú ọlọ́run rọrọ̀ tayọ yín pátápátá kò sì yọnu sí ìṣe kèfè ikú ẹ̀dá kan ọlọ́run sí ọlọ́run náà ní rídọ̀ lọ́dọ̀ àwọn tó bá ìtẹ̀lé tọ́lọ́mù ìnìyàn rídọ̀ ọlọ́run wà bẹ́ẹ̀ ìnìyàn náà ọlọ́run bá àlejò ọlá wà bẹ́ẹ̀ bóòlù ẹ̀jọ̀ aṣọ pé ọlọ́run yọ ní sukúfù ọlọ́run bá àlejò ọlá kò yọ ní sukúfù ṣùgbọ́n kádàrá rẹ̀ pé kọ́ máa bẹ̀. wàyí ń tẹ́sùkúrú ẹ̀ wàyí ṣùgbọ́n tẹ́ ẹ bá mórí fọlọ́run ọlọ́run bá yọ ní sí mórí wọn.

ọlọ́run wàá fún yín rò nípa gbogbo sẹ́tẹ́ sí pátápátá innahu alimun bid'ati sudur ọlọ́mọ ti mẹ́nu báyà tí yóò sì ṣètò lábì ọ̀kan rẹ̀ ọlọ́mọ ká tó wá pè ń tẹ̀ ṣètẹ̀ practicalize ẹ̀. ọlọ́run bá lè fi ọlá ó ti kádàrà gbogbo nǹkan ní ìkádàrà pé bayo ó ṣe rìn rèé ṣe jẹ́rì ṣùgbọ́n àwọn nǹkan kan tọ́lọ̀ ń kádàrà ẹ̀ bá ti ọba ọlá mu sí ní tẹ̀lé tá a bá fi tẹ ìtẹ̀lé tọ́lọ́run bá àlejò ọlá tába ti wàá sọ pé ìjà ka nàábùdù ìrẹ̀ ọlọ́ọ̀bà ọlá sí pé ọlọ́run ọba àlejò ọlá ọ̀n fẹ́ ìbáàdà lọ́dọ̀ wa ṣùgbọ́n ìbáàdà kìí ṣe kíláàsì ní kọ́sẹ̀lẹ̀ lọ́dọ̀ gbogbo èèyàn ìwọ lọ́sẹ̀ dúró rẹ̀ ṣinṣinṣin tọ́mọ̀ sí ìbáàdà fọlọ́. agbẹ́rin ẹlẹ́ẹ̀kejìdínlógún agbẹ́rin ẹlẹ́ẹ̀kẹkàndínlógún òun náà ní pé àlẹ́ ìjẹ́ ẹrú sì fún ọlọ́run awọ́lù dàrájà àti sàádà tìlìzán òun náà ni àkọ́kọ́ ìgbésẹ̀ àkọ́kọ́ tíyẹn fi ń soríire ó tún wá gbégbèsè kejì ó tún wá gbégbèsè kẹta ṣùgbọ́n pé ìwúlọ́ kọ̀ọ̀kan gbé tọba fẹ́ soríire láyé àti láyé kìámà òun náà ni òbí yà káàmìlà kó jura rẹ̀ kó jura rẹ̀ fọlọ́ ṣùgbọ́n ubudiyya yẹ sharitatu an takuna ala siratil mustaqim túláàsì ni kí ìbáàdà rẹ̀ kó wà lójú ọ̀nà tọ́tọ́ lọ́lọ́run ò fi jó jìnà tó fi àfikún ìpè iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim afẹ́ẹ̀sẹ̀ ìbáàdà fún ọlọ́run ihdina siratal mustaqim tọ́wọ́ sí ojú ọ̀nà tọ́tọ́ tí ìbáàdà wa tí ó fi dé àtẹ́wọ́gbà lọ́dọ̀ wọ́ náà bá lékè ọlá iyyaka na'budu tọ́ba wí nínú suratul fatiha àkọ́kọ́ ìgbésẹ̀ nìyẹn lórí wípé kó o lè ṣoríire ayé àtàlìkìyàmà tẹ́yẹ̀ bá kú tí ò kú lórí sísìn ọlọ́run lórí imán àà òtùsọ̀fọ́ ayé òtùsọ̀fọ́ àlìkìyàmà nítorí ó ṣe é ọ̀nà torí ọgbà lọ tó wáyé pé lórí ìmánì ni mọ́ndàlá kásìkò oríire àlùs ẹ̀mí lọ́lọ́ ṣùgbọ́n lọ síbi tó tún dáa ju ìtọ́wà lọ torí gbogbo ń tọ́nà ọba àlejò ọlá tó sàdé òfin wa káàrí lẹ́yìn táàbù kúrò láti àfi ká papòdà anabi sallallahu alaihi wasallam gbàdá sí oṣù kú rẹ̀ súnmọ́ wọ́n sọ pé ila rafiqil a'la ila rafiqil a'la òun lọ sọ́dọ̀ ọlọ́ọ̀bà àlejò alẹ́kùn lọ́gbà jù sallallahu alaihi wasallam. tí ẹ̀ bá bẹ̀rẹ̀ ìbáàdà tààwí yìí tó jẹ́ àkọ́kọ́ gbésẹ̀ lórí ìsoríire tọ́bá wá ń tẹ̀ ń pẹlẹ́mọ́ dáadáa dáadáa tí ń tẹ ńpẹlẹmọ ìbáàdà ìfẹ́kùtọ́ lọ́wọ́ bá nìkan ló kó lọ́kàn lórí tí ó ṣe lórí tí ó jẹ lórí tí ó mu lórí tí ó gbèjú lẹ̀ tọ́lọ́ ní sàǹsà kí èsì dáadáa. yọ wá gbèbí tẹ̀lọ síbi ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé yọ wá rí ìrànlọ́wọ́ ọlọ́run ọba àlejò ọlá tí ó wà máa rọ fún un. adùn yẹn ó ti wá wà nú bí ọba tí ì ṣe lójúmọ́ báyìí bí ìgbà tó jẹun tí ò ní ni yóò ṣe náà sílà ni yóò gbáwẹ̀ ni ni ìbálòpọ̀ rẹ̀ pẹ̀lú àwọn èèyàn transaction yóò tẹ̀lé tọ́ ọba àlejò ọlá ń bẹ̀ àlejò sọ rẹ̀ di ìrọ̀rùn wà á kún lọ lórí yìí. torí ẹ̀ lọ́lọ́run sọ wípé kọ́ máa sọ wípé wá ìyá kánà sẹ́yìn ilẹ̀ nìkan láàmà sí ìwọ yìí nìkan láti máa wá ìrànlọ́wọ́ rẹ̀ lórí ìbáàdà yìí tí yóò bá tún wá gbádùn mọ́ tán tọ́lọ̀ ń kún lọ́wọ́ lórí ìbáàdà yóò wà tó bọ́ sórí ipò kẹta ó náà ní ihdina siratal mustaqim siratal ladhina an'amta alayhim. غير المغضوب عليهم ولا الضالين ìdáyọ̀ ọlọ́run bá gbé ní gbogbo ìgbà ní gbogbo àsìkò tó ti fẹ́ ṣe nǹkan ọlọ́run lórí eléyìí àtẹ̀sìn àtọ̀rọ̀ ayé ẹni tí ti nìyẹn tó ti tán pa àwọn ìgbà tó lè bá ti wá o ti dáràn rẹ̀ gé o ti wọnú ẹ̀ tí mo lòun ó ti awùjọ báyìí o kó tó kó tó wọ̀ gan ló ti ẹ̀kọ́ ọkọ́ mọ̀dájú ọlọ́run bẹ́ẹ̀ mọ́mú sáfì ló wí lọ́sọ bẹ́ẹ̀ pé kò lẹ́tọ̀ fún múmi ní kẹ̀kẹ́ kó sẹ́kàn láì ṣe kó ti mọ kí ni ìdájọ́ ọlọ́run lórí ẹ̀ ntọ́ kọ́kọ́ gbọ́dọ̀ mọ́ nu torí pé ọgbọ́dọ̀ jẹ́ pé gbogbo àsìkò rẹ lọ́mọ fi sin lọ́run túmọ̀ ìjà kà náà búdú nìyẹn pẹ̀lú ilé la fi parí agbọ́nrin kọkàndínlógún tá a sọ yìí pé ọ̀gbọ̀dìyà yìí ìjẹ́ ẹrúsìn ọlọ́ọ̀ni àkọ́kọ́ gbèsè lẹ́yìn ọkọ̀ gbé tó bá fẹ́ sórí ilájí ẹ̀gbọ́n ìfìyàwó lẹ́yìn ìgbà náà ìrànlọ́wọ́ ọlọ́run ni ọmọ tọrọ lórí ìbáadà yẹn lẹ́yìn ìgbà yẹn ni ọmọ tọrọ pé kí ìbáadà wọn mọ̀ sọ́dọ̀ rí ọlọ́run tọ́hún sọ́nà o ọlọ́run wà á ṣe gbogbo ẹ̀kọ́ kọ́lọ́run kó ṣe gbogbo ẹ̀kọ́ wa. agbọ́nrin ogún alimasalatu lè ṣòro ona ni ta sáàtò ní ṣàtánù lè fárúkú bẹ́ẹ̀ náà lè ìbáadàtẹ́ wàlẹ̀ ìsẹ̀ánàtẹ́ ìbáadàtẹ́ láàhì wàlẹ̀ ìsẹ̀ánàtẹ́ bẹ́ẹ̀ wà ìbáadàtẹ́ gẹ́rẹ́ láàhì lẹ́tì sáàni lè xidma wàlẹ̀ ìsẹ̀ánàtẹ́ gẹ́rẹ́ láàhì fi ma wà mú báyìí. ọmọ to síra wọn ìbáadà oríṣi méjì ìwárànlọ́wọ́ oríṣi méjì ìbáàdà wo ni ìbáàdà tá à ń ṣe fún ọlọ́run ọba àlèkè ọlá pé à ń sin ọlọ́run ó yàtọ̀ sí ìbáàdà tí àwọn ẹ̀dá ń ṣe fúnra wọn àwọn ẹ̀dá kan wọ́n ń ṣe ìbáàdà fúnra wọn àwọn mí ń sin òòṣà àwọn mí sin gbin àwọn mí ń sáré ìbáàdà tá a sì sin ọlọ́run ó yàtọ̀ sí èyí táwọn ìntàwà ń se à ń se ní ara wa káṣí lórí ọlọ́run kárẹ́sàn rẹ̀ láyé àti lálẹ́kìyà wọn ìntàwọn ń ṣe wọn wọ́n fi jújú wọn lójú àwọn àlìjẹ̀nù ń dọ́gbọ́n sọ àwọn èèyàn di kèèfè rí sí ọlọ́run bá àlejò ọlá àwọn míì tó ń bàádà fún tó lé pé ń tí ó fún yóò tún papọ̀ láì fi lọ́dọ̀ ọlọ́run ẹjẹ́ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹjẹ́ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn ló sì máa rí nǹkan wí tó rí dáadáa làwọn wọn ò tún máa bá wá sí yẹyẹ ó lẹ́yìn ṣe pé ọlọ́run bá ọkọ̀ lórí àti ìwà yìí bẹ́ẹ̀ wá sí ti gidi <laughs> kẹwàá bẹ̀ lọ́wọ́ ẹ̀ ìfẹ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ni ìsìáánà táwa ń ṣe ìwá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́ọ̀bà àlèkè ọlá ń ṣe lọ́dọ̀ ọlọ́run ipò nìkan lọ́ba tó lè ràn yàn lọ́wọ́ àwọn nǹkan wá ń bẹ tó yẹ kí ọlọ́ọ̀bà nìkan ló ní tọ́ ọ̀gbọ́dọ̀ wà wà lọ́dọ̀ ẹ̀dá kẹ̀kẹ́ lórí ẹ̀ àwọn nǹkan wá ń bẹ tó yẹ kí ṣùgbọ́n tó bá ṣe é ta gangan ni mọ̀ọ́yìn ta gangan ló lù wọ́n lọ́wọ́ ọlọ́run bá lè fi ọlá jù tọ́lọ́ sọ pé wà má bì kún mi nígbà tí ń fa mi náà lọ. èyí ò wò ṣe nínú rọra tí bá ń bẹ fún yín ẹ̀mọ̀ pátọ́dọ̀ ọlọ́run ló ti wá. ẹ ń dọ́ràn lọ́wọ́ lórí ntọ́tọ́ tó bá ṣẹ̀rí àrùn kókó pé ọ̀ràn ọ̀lọ́ lórí ẹ̀ tọ́lọ́ ọ̀bá ti okun fún tí ó fi ràn lọ́wọ́ lọ́wọ́ tẹ́lẹ̀ jẹ́ pé ìrọ̀rá tó bá rí lọ́dọ̀ ẹ̀dá màkàdọ́dọ̀ ọlọ́run náà ló ti wá ọwọ́ àti kó ṣe mú ọlọ́run san rí o lẹ́yìn ìgbà tó bá ti kí ọlọ́run bá lè kí ọlá tẹ́lẹ̀ kó ń ọ ara wọn ìrànlọ́wọ́ tí àmú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ntọ́ba ṣẹ̀rí àmú bẹ́ẹ̀nbẹ́ ntọ́ba ṣẹ̀rí àmú nàmi ló bá ń bomi bẹ́ẹ̀ kò sí wọ́n mẹ́rin ṣẹ̀rí. ṣùgbọ́n ìsọ ìdáàbòbò ìtẹ̀jẹ́ ìmú kọ́pọ̀ ìmúyànkú lórí ẹ̀ lórí ẹ̀ lórí ẹ̀ lórí ìyẹ̀pẹ̀ ìmúyàn máa bẹ lórí àwọn nǹkan ẹ̀sà ọlọ́run tó ọ̀gbọ́dọ̀ wá ìrànlọ́wọ́ lọ́jọ́ ìdá kankan lórí ti wá ìrànlọ́wọ́ yẹn ti وإياك نستعين ìfẹ́ ọlọ́run bá lè kí ọlá òun náà ní ká tẹ̀lé àwọn àtẹ rẹ̀ nínú tó bá pa nínú tó bá filẹ̀ lófin ká sì jìnnà sí gbogbo ohun tí ọ̀fẹ́ gbogbo ògbàtà wa láǹfì ṣe ìbádà fọlọ́ fáfá ní ara wa ní o ọlọ́run bẹ̀ ní yọ àǹtí ọlọ́run rọrọ̀ tayọ gbogbo wa yọ jẹ́ àǹfààní fún wa lálẹ́ kìyàmà yóò tún jẹ́ àǹfààní fún alẹ ayé ìtàkùn fi sẹmí dáadáa ìwọ tó ń kírun ó lè dàbí ẹni tí ì kírun ẹlòmíì kẹtẹ bá rọ ojú rẹ gbára ká ó sì lè ṣe mùsùlùmí ojú rẹ ti dàbí mùsùlùmí ọwọ́ ti tóbi ọlọ ìmọ́lẹ̀ tọlọ mọ wọn fi sójú mùsùlùmí lẹrú bóyá o ti ṣe ìsìlámù rí tẹ́lẹ̀ kó tó fi lẹ abóbi rẹ jẹ́ mùsùlùmí lẹwọ á rí ìmọ́lẹ̀ yẹn lára rẹ àwọn ojú ẹ àwọn àwọn tí ì ní máa fara balẹ̀ ni ẹni tí ó fomi bọ́jú lẹ́ẹ̀ máa lójúmọ́ ó kéré jù yọ fọ ẹsẹ̀ yọ fọ apá bóòlù ojú rẹ̀ ó ti wá dàbẹ̀ tó yẹ pé ẹ kò ní dè kankan ní gbogbo ẹ̀ atọ̀mọ́ tábà mùsùlùmí ọkọ̀ ní ọ̀tẹ̀ máa wọ́mi kí kó tó tábà àwọn tí wọn kò ní ìdìmọ̀ òdìbò mi káàkiri bẹ́ẹ̀ bá ní ẹ fún mi ìgbà lómi tó tún jóbi ìyún ni wọ́n yà mí lẹ́nu gbogbo wọn ti ń dọ́gbọ́n sí látòrí fún wọn èso mi ní òde mọ́ bàbá tó wá sọ pé ìjẹun ọba yìí ó ní ìdí yóò sì tọ̀ yóò sì tùmọ̀ lọ́nà obìnrin àti ẹ̀gbọ́ sọkùnrin ẹ̀gbọ́kùnrin lè jẹ́ pé ayọ́dẹ gbogbo olùsí fẹ́ mọ́ dáadáa yóò tún ká ọlọ́sàánù. àbó olórí sọ pé àdínú ọ̀bọ ní yun alálẹ́mọ́sọ̀ọ́lẹ́hìn fìjálẹ̀bìyà wà dàrí ìlẹ̀mọ́fà sídìí afa awa muhammadu alajubi ọkọ ní sana salisa kọwáìdì fìkìyà bó ìṣèrí nìyẹn àdínù ẹ̀sìn wáyé kí la tún pe dínù asáfi sọtẹ́lẹ̀ ẹ́ mílà kí la tún pe asọ́lánà àdìjẹta torí ọlọ́run ẹ̀ fọ́kàn sí ọ̀njẹ́ sẹ̀ríà ọ̀njẹ́ àkàmù sẹ̀ríà ọ̀njẹ́ dìyà náà atútù dìyà náà ìrọ̀rọ̀ ẹni fọ́lọ́run atútù ń dò ní àbẹ́ ẹ̀kọ́ ni àdínú mabuni yòn alálìmọ̀sọ́lẹ́sì àwọn òfin ìsìláàmù yìí ọlọ́run máa lórí kọ́ a máa fún wa ní àwọn àǹfààní fi jẹ́líbi ha ọmọ afa àǹfààní oríṣiríṣi fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn kí ẹ ti ilé ilé máa fa síbi kó sì máa ti aburú tọ́pọ̀ kọ́ máa ti dínà ọlọ́run bá ní aláyé alámùmọ́ ní kálákà wà hùwà lọ́tí ìfọ̀lọ́kàwé

aya seventy eight wípé wàjáhìdú fìláyì haqqa jihadi wà ijtabakum wa ma ja'ala alaykum fi din min harajin millata abikum ibrahim huwa sammakum al-muslimina min qabl وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فاقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير ọlọ́ni wà jáhìdú fi láàyè àkọ̀jáàdìí ẹ máa gbógun ẹ máa gbógun tí àwọn tí wọ́n ṣe tọ́lọ́n ẹ máa ṣe jihad sójọ́ náà tọ́lọ́n ní ẹ̀tọ́ bó ṣe ẹkẹ́ ṣe jihad yẹn ẹ ti máa ṣe ó wájú tábà kún ọlọ́run lọ́sàn-án lẹ́sà láàrin gbogbo àwọn sílẹ́sìn látọ̀dọ̀ ọlọ́run káti alhamdulillah ọlọ́run ti sàyí lẹ́sà wa ma ja'ala alaykum fid dini min harajin ìtí ó lé pínpín tẹ́ẹ̀sì kí ní ìmọ̀ mi nǹkan ọlọ́run lòun fi sínú ẹ̀sìn mọ́. millata abikum Ibrahim ẹ̀sìn bàbá yín náà ni ojú ọ̀nà bàbá yín ni Ibrahim wọ́sà máa kúmùlì mùsùlùmí náà mi ń kọ̀wé òun ló ti sọ yín ní mùsùlùmí tẹ́lẹ̀ mùsùlùmí ilẹ̀ sì tó gbé wá náà ló ti sọ yín tẹ́lẹ̀ wà fi hàdà bẹ́ẹ̀ náà ni lásìkò tẹ́ wà mùsùlùmí náà lẹ́ẹ̀ máa ń jẹ́ liyakuna rasulu shahidan alaykum kánàbí wa sallallahu alayhi wa sallam kó lè tẹ́ ẹ bá lè lọ gbégbèsè tí ò dáa watakunu ṣuhada ala nnasi ẹ̀yin mùsùlùmí lẹ́wàá jẹ́ ẹlẹ́rìí àwọn tí wọ́n ti ṣáájú yín tí wọ́n wà tí wà lẹ́màá ń gbé ẹ̀yin lẹ́wàá jẹ́ ẹlẹ́rìí wọn lórí. wọ́n bèèrè lọ́wọ́ àná sàtàn pé bóòlù láti wá mà bóòlù láti mọ mùsùlùmí àtọ̀lù mùsùlùmí àtọ̀lù àti ìyá rẹ̀ anẹ́sọ̀ táwọn sọ pé iná ohun máa ti yíwọ́ àkúnnà yọ ọmọ nìkìyà máa ti kó rọra ká mọ ẹja nínà ní àtàrí òdó àwọn àlùmọ̀ mi ọlọ́run ó gbé wọn dìde láì kìyà mọ̀ pẹ̀lú ìmọ́lẹ̀ lọ́wọ́ lẹ́sẹ̀ lápá nítorí orúkọ àlùwàlá kí wọ́n ti ń ṣe nígbà tí wọ́n wà yìí nígbà bá ti rí tí mọ̀lẹ́ àgbà ìtajọ́ ti náà láyé ìtajọ́ ti náà láyé ìtajọ́ ti náà láyé ẹ̀jẹ̀ bọ̀ wá ti ṣe áá tí a bá ti bẹ́ẹ̀ gbé sọ́sẹ́lọ́ àbí ọ̀sẹ̀lọ́ àọ́sẹ́lọ́ ń mú kò sórí pa àlùwàlá lára rẹ̀ kò sí mọ́lẹ̀ kankan. ọlọ́nìfà kíìmù sọ́lá ajẹ́pẹ́ ẹ máa gbẹ́rún gbó wàá tù zakata ẹ máa yọ zaka wàá tàṣìmù bìlá ẹgbẹ̀rún mẹ́sìn ọlọ́run huwa mawlaakum ọlọ́run bá náà ní olùrànlọ́wọ́ yín fa ni'mal mawla wa ni'man nasir ọmọ dáa ní olùgbọ̀wọ́ aṣíwájú fún yín wọ́n ní ìmọ̀ nasir ọ̀dá ní olùrànlọ́wọ́ ọlọ́run tó ń sọ nípa àlámọ̀rí ẹ̀sìn wa pé dáadáa ní máa ń fa inú suratul Baqara àyàwó eighty five ọlọ́run ní yuridullahu bikumul yusr wala yuridu bikumul usr ìrọ̀rùn lọ́nà ọba àlejò ọláńfẹ́ kò fẹ́ nira kankan fún yín ọlọ́run ìpè mọ́ni àmìlà sọ́ọ́lẹ̀ hàmì ńdákàrí àwọn táwà wà mìíràn falanuhidi yannahu hayatan tayyiba wala najzi yannahum ajrahum bi ahsani ma kanu ya'malun ọlọ́run ní mọ́ni àmìlà sọ́ọ́lẹ̀ hàmì ńdákàrí àwọn tá yìí tó bá ti ṣe dáadáa ọjọ́ ọkùnrin ni ọjọ́ obìnrin ni dídára atẹ́bù láti mọ̀ pípín ní àmìlà sọ́ọ̀lì kan asọ́nà lánàá iṣẹ́ tó dáa sí ìtumọ̀ rẹ̀ mọ́ ní àmìlà sọ́ọ̀lì kan asọ́là náà nítorí tọ́lọ́ àbáwẹ̀ gbígbó lọ́fà mi iṣẹ́ rí iná lè tọ́ bá ṣe kéde tọ́ba ìjọba ń tọ́lọ̀ ọba tọ̀kalẹ̀ kunu kúránì àti àdìsá ní sọ̀tọ́lá mu kéde ìdíwọ̀ ń rò tẹ́ rí ó lè jẹ́ tẹ́ ìdí ó jẹ́ ìṣe ẹbí gan lọ́dọ̀ ẹ̀mí kejì rẹ̀ ṣùgbọ́n tí gbogbo owó fi máa pọ̀ lórí pé ìtọ́wà àti àdìsí sẹ́ẹ̀rì ẹ̀hẹ́n àti ní mọ́ni nìyẹn àti lójú ọ̀nà tá a fẹ́ tọ̀ mọ́ni sọ lè ha owó tó bá ti sẹ́ẹ̀rì ọjẹ́ ọkùnrin falanuhyiyannahu hayatan tayyiba áàdì kọ́ máa ṣe ìṣẹ̀mí tó dáa ìṣẹ̀mí tó dáa dáhùn àwọn èèyàn ọmọ ọmọ fẹ́ràn rẹ̀ tí èsì pípé fún wọn kọ́ bọ̀ wọn kàn máa láìkè àtiwá rẹ̀ àtọ̀rọ̀ rẹ̀ kódà bí ọba mọ̀rọ̀ ọsọ tí bá ń sin lọ́hùn àwọn èèyàn yóò torí ìsin lọ́hùn ó kùn fún wọn fẹ́ràn rẹ̀ lọ́tọ̀ tí ẹ̀ bá ti ń sin ọlọ́run tọ́wà lókè àwọn tí ó wà nílé ọdún ọ̀rọ̀ fún yàn wọ́n wà máa fẹ́rin yàn torí pé rẹ yóò jẹ́ kí rẹ yóò jẹ́ kọ́rọ̀ rẹ yóò jẹ́ kí rẹ wọ́n wà máa tó sí ayé àkọ́wá yìí nítorí ọlọ́run. ẹ̀ ń bá wá jẹ́ mú mi ní òdodo tí ń ṣiṣẹ́ rí falanu iye bí wọ́n bá ń bí wọ́n bá báwọn èèyàn bá ń ṣèjàgbọ̀n tí wọ́n náà ń ṣèjàgbọ̀n tí ẹ ó kéré títí wọn bí wọ́n bá ń jà tí wọ́n náà ń jà tí ẹ ó kéré títí wọn tí ẹ ó ṣe parí ju tiwọn lọ. ọ́n sáré pé ìtẹ̀mí rẹ ọ̀dá yàtọ̀ ẹnìkan sẹ́ndì tá a sọ ní àná àbíjẹta ó sẹ́ndì ẹ̀sìn mi lónìí kírísítẹ́nì obìnrin tí ń bá wọn ń bá wọn kéékèèké wọn sọ̀rọ̀ pé wò síbẹ̀ rí skẹ́ẹ̀tì tó ń bó ṣe balẹ̀ mínísítì mínísítẹ̀ẹ̀tì míníkíní kan tó ní mákò àbí nǹkan tó wọ ọ̀sádàá pẹ̀lú oríṣiríṣi oníkọ̀ọ́sá fàánì ń bẹ́ẹ̀ ọlọ́run làwọn làwọn sọ ayé dì bẹ́ẹ̀ àwọn táwọn ti sọ ayé dì bẹ́ẹ̀ sọ pé àwọn sọ dì bẹ́ẹ̀ mọ̀ ẹ change àwọn òní ó ní ti christianity béèrè lọ́wọ́ ní kò tó ní ti Islam béèrè lọ́wọ́ àwọn mùsùlùmí ó ní christianity ọ̀sọ́ pé ká ẹ bójú aláàbùsùn wá tún àbójú wọ́n yìí tún bo obìnrin wọn pàfọ́mánsì wọn wá bẹ́tà ju ìtẹ́yìn ṣe lọ ẹ̀wù nítorí ọlọ́ tó ti bẹ́ẹ̀ náà aṣọ tó wọ̀ ibi apá rẹ̀ dé ní ibi ìgbọ́ báyìí náà apá rẹ̀ dé o ọkàn gbìyànjú sórí ó sì débi ẹgbẹ́ skẹ́ẹ̀tì òun kò ọba lè dáadáa kò ṣe pé ọláwọn ẹ̀yẹ́ wọn tún wọ́ jẹ́ ìgbà bá mi lẹ̀ ó ní gbogbo ọkùnrin kọ́ńtù ló ń ti lọ káàkiri lọ́jọ́ ti mùsùlùmí they perform better than you gbèsè ayé wọn dùn wò jù sí yín lọ ẹ wò títọ́ bí ọlọ́run bọ́lọ̀ ń ṣe ṣe nìyẹn bọ́lọ̀ ń ṣe ṣe nìyẹn obìnrin kan lu Madina ó ń ta fáàtì pẹ̀lú mi lórí ẹ̀ kílò pẹ̀lú ẹ̀ fóònù ọ̀dẹ̀ bá kọ̀rẹ́tì àwọn títí tiẹ̀ kan tó ẹnìkan náà ló fi mọ̀ ní ìfojúrí wàláhì làdé ìfojúrí rí báyìí ìmẹ̀kọ́ lu Madina yóò gbé oúnjẹ ránṣẹ́ ọtún bá ń ra kọ̀ǹpútà tó tún gbé wá sí ibi ìsàlẹ̀ ọ̀dọ̀ ó sì ti bá mọ́tò lọ pẹ̀lú mọ́tò wọn tí wọ́n gbé wá àtàwọn tí wọ́n jọ máa kọ̀wọ́ ní kẹ́ mọ́bàdá wọn mọ̀ ó ti kọjọ́ lóun ti gbé sí kíni ó ti gbé sísàlẹ̀ ó sì ti lọ́ńtò wọn èmi ò sì mọ̀ pé fẹ́ ra nǹkan kan lórí fìrífìrífì olóhùn wà ní ìjọ kẹta àjọ sọ̀rọ̀ kan olóhùn wà ní mọ̀jìnà ó ní ìgbà míì ó lè tó bí ọdún márùn-ún sí méje tó wò ní fojú kẹ ìkankanú àwọn ọmọ ìyá àwọn báwọn jọ àwọn ìdílé ẹ̀sìn nìyẹn kì í ṣe pé ìwọ ni kò fojú kàn wọ́n ṣùgbọ́n tí o bá tí ì rí ẹ tọ́fọ̀ kan balẹ̀ tí ó gbé lọ tí ó gbé bọ̀ kájáde bí ẹ̀gbọ́n rẹ̀ bí àbúrò rẹ̀ kò sí lọ́gọ́ kò sí lọ́gọ́ kò tí ì rọ́kọ fẹ́ kò tí ì rẹ̀ jẹ́ ọ̀fẹ́ àwọn èyí àwọn èyí tẹ̀lé nìyẹn báwa ti ń ṣe mí yìí àfa àṣàbí bá tẹ bá tẹ bá tọkọ yín tẹ bá lè rí ní ọjà àbí tòsí aráàmù tó sì wà pẹ̀lú ìyàwó rẹ̀ ńtọ́ dáa jù tẹ́lifí àti òtí ni ńtọ́ dáa jù ló kẹ́ ẹ máa ń lọ yín jẹ́ jẹ́ jẹ́ náà sí torí pé yóò mọ ti lójú débi pé ṣùgbọ́n tọ́bájú nìkan ẹ̀hẹ́ ara rẹ̀ yà sí yín káfíńtẹ́ ní ìlẹ̀kẹ́ fáàlà fẹ́yẹ mọ́tàbílẹ̀ xẹ́yẹ mọ̀kọ́ máa lọ pẹ̀lú ìyá rẹ̀ kẹwàá sí ọkùnrin àti mú dáhùn ní oṣù aṣọ gbogbo ọmọ náà pẹ̀lú ìyàwó rẹ̀ <laughs> àwọn obìnrin táwọn gbé kọ̀ọ̀kan kadà àfa mi ó sọ fún ìyàwó rẹ̀ owó ọ̀kadà ó lè wọ ọ̀kadà tó gún rè abẹ́rẹ́ ní gbé ìṣirò pọ̀ lálẹ́ kìí àmọ́ ṣé wájú ni ó jókòó sí ni abẹ́yìn ni ó jókòó sí tí ọ̀rọ̀ rọ̀ kò sí bí ó jókòó sí wọ́n àti babalágbé nìkan tí mo gbọ́ ní tí mo gbọ́ ní àná tí mo fi àǹtí kọ́ <laughs> adé obìnrin kan ti sọ̀kalẹ̀ lórí ọ̀kadà ìyọ̀yọ̀ ọlọ́kadà wa sọ pé owó dà ó ní owó ògo ni òun fẹ́ san

obìnrin mi ẹ̀fẹ́ inú problem inú ìṣòro ní pé obìnrin tó bá wà lé tó ní problem pẹ̀lú ọkọ ẹ̀ anybody tó jẹ́ ọkùnrin tó bá ti ní access báyìí yọmọ ọkọ̀ ọ̀tà yìí torí jẹ́ dáa kí wọ́n rẹ̀ wá kù láàárọ̀ wá láti láti parí ẹ̀ kó tó lọ bí kó tó torí bí ó ti ronú yóò rí ṣiríṣiríṣiríṣi ọmọ òta náà ó ṣe ààrẹ pẹ̀lú ẹ̀ bọ́jọ́ fún ẹni bọ́jọ́ bẹ́ẹ̀ ni kò ní wọ́ọ̀lì kí ó sáà kó wà relief sẹ́wá ọba àti ṣe ilé ayé tiwa ṣáàjú rẹ̀ kan tún ẹlẹ̀ mi tẹ́lẹ̀ sọlọ́ọ̀bá àlekí ọlá sọ wípé ẹni yòówù tó bá ti ṣe ìṣẹ̀mí tó bá ti lo Islam mọ́ ìgbésí ayé rẹ̀ fálànà ìyá náà hù hayatan tayyiba so ìgbésí ayé dáadáa òun náà yóò gbé e sòtì túmọ̀ sí pé ìbáàdàtà abáláǹsì à ń ṣe nítorí àǹfààní tara wa tí ó jẹ́ kí a lè rí àǹfà tí ó jẹ́ ká lè gbé ìgbésí ayé dáadáa láyé àti lálùkìyàmà kọ́nà dáfọ́nsá gba ìbáàdà fún wa ẹ̀ẹ́dẹ́ adóńgbẹ̀mọ̀ bàtà agbóhùn kọ́lọ́jọ́ wúlò fún wa. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار